She fẹ́ lọ ni. Amina you know I don't just dream sú mi o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí iná tòrò ẹ̀rù ń bà mí wo jẹ́ kí n máa lọ tí wọn náà bá fẹ́ ká lọ kí bá ní Amina tẹ̀lé mi. ọ̀rẹ́ yẹn àbí kí bá fọlá pé I can't follow you. I can't go with mi ò lè tẹ̀lé lọ sẹ́kọ̀ọ́ náà. Ẹ àwọn tó ń jẹ mi ló bá mo ṣe fẹ́ gba owó mi padà lọ́wọ́ wọn. Ọjà tí mo ti rà sílẹ̀ bá mo ṣe fẹ́ tà. Àmìnà ṣé o mọ̀ pé ọmọ wọn níbí báyìí nìwọ? Ọmọ àtọ̀hún rìn wá lé mi. Jẹ́ kí mi náà máa lọ sẹ́kọ̀ọ́. Ó mọ̀ pé mi nìkan ló kù nínú ẹbí. Ojú ẹ̀kẹ́ mi parun ni. Àjẹwọ́ máyè kí láìnéèjì mi lọ bẹ́yẹn. Jẹ́ kí n máa lọ sẹ́kọ̀ọ́. Wọ́n yìnbọn bí, wọ́n sáré lọ́hùn-ún. Wọ́n máa sáré kiri bí ẹni tẹ́rù ń bà tán pààyàn káàkiri. Àmìnà Everything, I'm okay, darling. Exactly, láti tẹ̀fẹ́ kìbá ni. Bẹ́ẹ̀ ni o, kìbá ni o. Má I'll be okay. Màá dẹ̀ jẹ́ kí kò mọ gbórin mi, màá pè é nà. Bíbí ẹ̀kọ́ ìṣẹ̀ṣẹ̀ wọn ń gun ẹ̀yìn ẹ̀rù gan bá mi. Ó ṣe contract. Did they go mi náà ṣé bó mọ̀. Olóore mi o, mi o. ajá níta ló ń jà lẹ́yìn ìkúlé òun ògbè ṣòro gbìngà wọ́n ṣòro fún ni wọ́n fi san irú kílẹ̀ yóò ẹ ò fura ojúlá alákànfẹ́ ń sọrí ikú máa kó lóore mi. irú kílẹ̀ yóò ẹ ò fura ojúlá alákànfẹ́ ń sọrí. 頑張 ẹ̀ lẹ̀ ibú lòun ti gba nǹkan ẹ̀ ẹ ní láti tún da petrol sí. ó ti pẹ́ẹ́tẹ́ tí ń ṣe ẹja abẹ́lẹ̀ wí ẹja abẹ́lẹ̀ wí ẹja abẹ́lẹ̀ wí náà. Ah. jungle justice ò dáa ká máa sun èèyàn pẹ̀lú táyà mọ́tò ìyẹn ò dáa tó ẹ̀wọ̀n ẹni sọ̀rọ̀ kí ló ṣe é níbo calm down ẹ calm ẹni sùúrù mi sọ pé nǹkan tó ṣe dáa o ẹ wo ẹ release ẹ fẹ́ mi èmi àpọ̀lọpàá ń sìn sìn kẹ́lẹ́ mọ̀ pé kò sí má dàrú kankan bẹ́ẹ̀ ṣe ti gbọ́. wá kí ló ṣe bíbélẹ̀ kí ló ṣe gan bíbélẹ̀ àdúgbò tiwa ni nàá taba pasi bí kílẹ̀ kó máa ṣẹlẹ̀. ẹ jẹ́ ká fa lọ́wọ́ ẹ má jẹ́ kó lọ ẹ jẹ́ kí n mú fóònù ká pọ̀lọ́pàá kó wa gbé. àbí ká bo mọ́ bíbá ẹ gan. à ń gbòòrò mọ́ ẹdìyẹ lọ́wọ́ ikú oníwọ̀ òjòun re àkìtànjẹ àsùnbíyè ló mọ́lẹ̀ ara ajá ni ẹja máa farabalẹ̀ o ká má bá a para gbẹgbà ojúlá alákànfin ń sọrí ikú má kó lóore mi ẹja máa farabalẹ̀ ká má bá a gbẹgbà ojúlá alákànfin ń sọrí ikú má kó lóore mi. lé o. ah, ah. <laughs> májà. Hmm. How are you? Fine. Dani. Hmm. How are you? I'm fine. Báwo ni? Adúpẹ́. Ṣé ah. Ọkọ mi, òde dùn tẹ̀gàn ní ẹ̀. Ah, èmi gan ti rí bẹ́ẹ̀. Thank you. Ẹ wo, ọmọ ọ̀dọ̀ tó fún wa mi promise wa. Okay. Fine, sir. Fọlápé lorúkọ ẹ. Oh, what a lovely name. Thank you, sir. Fọlápé. Ma. Àwọn ọmọ mi rèé o. Àwọn àbúrò ẹ̀dẹ̀ náà jẹ́. Ẹ jọ̀ọ́, ẹ tọ́jú ara yín o. Bímbọ́ lẹ́nu ń jẹ́. Táyọ̀ ló dé. Ẹ káàbọ̀. Ẹ ṣe ẹ pẹ̀lẹ́. Bímbọ́ take her to her room. Okay. And I take my bag upstairs. Take her to her room máa jà ṣé òótọ́ ẹ̀ mú born in July. Stand up and dance. Àríyá, àríyá, àríyá. God bless you. Others are born in August. Stand up and dance. Others are born in August. Stand up and dance. bless you. Cheers, cheers, cheers, cheers, my yeah, Cheers, more years to come. All those are born in September, stand up. Oh! And dance. All those are born in September, stand up. And dance. All those are born in September, stand up. And dance. Aliyah, Aliyah, God bless you. Cheers, my darling. ṣe nǹkan kan kó tó lọ kúṣẹ́ kúṣẹ́ Fọlápé tún ṣọmọ yìí pàápàá ṣé kó sọ́ọ̀sì tó ń lé ni ló ti lè rọ́kún. Oh yeah! everybody come down breakfast is ready o. Oh. ẹ wo madam ẹ ṣe sùúrù simple case ní case yẹn à ń ẹ kàn ra shift there ni. what shift. calm down sir. madam ṣe rí wàhálà tó kàn wá bẹ́ẹ̀ ni pé kò ní lè fi ẹsẹ̀ yẹn rìn dáadáa until after two weeks. two weeks. bẹ́ẹ̀ ni madam. ó mà wá dárò báyìí o <coughs> kí o wà nílé àbí kí ló ṣẹlẹ̀ ibo ni wàhálà ẹ̀ ti ń wà. ẹ ẹ wo dókítà ọmọ kékeré lọmọ tó wà ní wọ́ọ̀tì. sà ẹ wo ẹ má wọrí mo fi dá yín lójú pé within two weeks gbogbo tó ń ṣe ààrẹ ìmọ̀bàlẹ̀ àfẹsẹ̀yìn rìn padà dáadáa. orí ìyá mi ẹ̀ lẹ́kọ̀ọ́ bèbí já lọ́sẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn tó ń là kan máa padà ó wáyù kárí parí parí báyà ló ó wọ́n ló gbé náà sórí we go bring it down àpọ́nlé ni mr adé. ẹ ẹ wẹ́ẹ́ sóúnjẹ ah, ọmọ lọ́sàn bless ya. Eh,

sọ̀wọ́ wo lábẹ́rẹ́ mi ní Ṣàgámù o kó bẹ̀rẹ̀ mi ní ìjẹ̀bú o bẹ̀rẹ̀ mi ní Ìlíṣàn o àwọn ọmọ náà kó mi jẹ o wọ́n bẹ̀rẹ̀ sí pariwo Táyọ̀ ń o Ìjẹ̀bú ń ọmọ rẹ̀ léṣe ọmọ ansan bọ́ ìlú kìsẹ̀ kọ́ bẹ̀rẹ̀ sí gara tọ́kìrì èmi rẹ̀ jẹ́ tó fi ṣe dúró rè mo fáyìn bàjẹ́ aránṣán bọ èrè mi wá. alẹ́ máa ń gbára ga kẹ ah, ah. ẹ jọ ìwọ náírà. ẹ oníyan rẹ dúró yìí o ilá béèrè ó dá jẹ ká ṣe àì ìmọ̀ àlọ́ sí Ṣàgámù òun má lọ sí Ṣàgámù ìlọ sí Ìjẹ̀bú-Òde ìlà bọ́ ọba Àwùjalẹ̀ sọ fún èmi o. Táyọ̀ amọ̀kadì ọmọ olùkọ́sọ àtọ̀ ọmọ olùsọ̀lọ́ ní kọ̀bẹ̀dẹ̀ ọmọ iye fún mi yẹn iye fún mi ah. nìṣàn mo lọ́wọ́ sọ fún ọmọ ti jẹ́ gbèsè ọ̀sọ̀ sí ọba Àwùjalẹ̀ nọrùn. ẹ má jí ọsọ yẹn o ẹ má jí ọsọ. wá ní bẹ́ẹ̀ Ìjẹ̀bú ìyẹn lè dá gbóyún náà ọmọ òun àgbẹ̀ padà bá nìgbè alákọ̀ọ́. Ah, ah, Bímbọ́ Bímbọ́ ha ah, dunu tàtí jìgẹ makaranta what it means dìde múra kó máa lọ school school yes oh so torí pé dájà tí mọ́mì ti gbé Táyọ̀ lọ sí hospital ìwọ ò ní lọ school lẹ́nìí. how can I go to school with my sister in the hospital. does that mean you won't go to school today. rárá omi ò kí ń dá school. yìí as old as you are wá nǹkan kò ní dìde ní ìsìnkú máa lọ sí school. kọ́mọ gẹ́tọ̀ ó ga o bó ṣe dàgbà tó yìí ojú madam hmm. bárẹ̀ ṣíkẹ́ máa dúpẹ́ ẹ máa dúpẹ́ ní owó orúwó ẹlẹ́dàá àwọn ẹ sọ̀pọ̀ wọn fojú sunkún ọmọ wọn kẹ̀dẹ̀ ní fojú sunkún èmi náà ní fojú sunkún ọmọ o. fọmọ yìí dé kù kí mọ tó gbàdánù. ah but eh, kí ló ń wá kiri ìgbà wo ló jáde nù lé yìí. àǹtí fọlápẹ́ ló ní kí n máa lọ sí school. shut up have you ever been to school on your own. i told her n bolo wa n gbà tó ọmọ mi jáde nù lé. ìfọwọ́ kí mi ah, lára irọ́ òwò ayé wa pàwọ́ ọmọkùnrin yìí irọ́ rẹ̀ ti pọ̀ jù irọ́ ìmọ̀ pa ẹ̀. madam ẹ mẹ́wọ́ de aṣọ òwò mi o bó ṣe mọ́ sọ̀nà rọ̀ òun mú náà alẹ́ òun mú ní ìdajì. ṣé orí ojú tó ń ṣe yẹn ọlọ́run máa bù fọ́jú ni. ṣé o fọ kiri bí ẹyẹ àárọ̀ ọ̀sán alẹ́ òru yìí dókítà sọ máa tí yóò yí ṣe wà lára kan. òwe bá ń gbélé máa bọ̀ ó yà jù. àbọ̀ abálọ̀ rẹ. pẹ̀lẹ́ o as the talk treated your leg pẹ̀lẹ́ olóṣè abẹ́rẹ́ ẹran máa sọ fún ọkọ máa gbàànà ojoojúmọ́ yẹn ẹ bẹ́ẹ̀ bínú sá yes sir. náà sọ wọ kí n máa mú fúrúùtù náà rọ náà sàn lálẹ́ wọn dẹ́ mọ̀ sọ mo ní fúrúùtù diabetes lórí burúkú yọ yeye ìṣẹ̀lẹ̀ ìwà yẹn dẹ̀ máa bọ́ mu. fọlá pé kí ni mo ṣe fún ẹ kí dàṣẹ mi ló fẹ́ pa ọmọ mi lọ́wọ́ iṣẹ́ wo ni mo gbé fún ẹ tó fi lè gbọ́ ọmọ lọ sí skul tó fi ní kọ́ ọmọ mi máa dá lọ sí skul tó fi di pé mọ́tò fẹ́ pa. mọ́mí mi mọ kókò dájáde rí i ó kàn jókòó lé mu wá fi ní máa lọ sí skul. kó sọ̀rọ̀ kan ní màá bá a sojú pé ó ṣe gan-an ni ṣòtúgbọ́ òṣè òṣè mi o. ẹ má bínú máa. òṣè mo dúpẹ́ ẹ káàbọ̀. morning devotion no nothing. darling ẹ máa fi ẹ you have to do it yourself huh? please. I don't like this. come on okay. Hmm? just have to do it come on come on give me give me a kiss. Hmm. okay I'll soon be back to I'll be with you. Huh? ni àmọ́ ó yà mí lẹ́nu pé ó wà títì pa ṣé kò sí. ṣọ́ọ̀bù ó máa bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀rọ̀ mi ò já sẹ́kùn mo ń bọ̀. ọlọ́run máa ní já rọrọ ẹ̀kún kẹ̀ kí ló dé. wumi ma gbérégédé òun ni mọ́tàlá rẹ bọ́ lórí stairs. ẹ tó kán lẹ́sẹ̀ àwọn ará àdúgbò ló gbé bímbọ abá mi ó kù dẹ́kì mọ́tò pa same day. Ah! ìwọ náà ní ha irọ́ ni ṣáà máa bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bọ́rọ̀ mi ò já sásán. ọlọ́run ṣe o ọlọ́run máa ṣe wọn àdúpẹ́ kẹ. wàá jókòó. sunday dúpẹ́ jẹ́ ká gbẹ̀yìn tí kí ló máa wá jẹ. ẹ wo sista mi for oúnjẹ lọ fún now i'm fine. wàá ṣe àwọn nǹkan kan bó tiẹ̀ ṣomi tútù. ókè omi dà omi dà. Fọlápé. Má. Wá o. Ẹjọ ṣe ti bá mi sọ fún ọkọ yín pé màá lo few days níbí báyìí fún nǹkan tí mo wá ṣe lẹ́kọ̀ọ́. Bí n bá tiẹ̀ sọ fún, ó yẹ kó mọ̀ pé bàbá yóò ní wàhálà ẹyọkan báyìí. Àmọ́ mo sọ fún, ó ní kò sí problem. Fẹ́fẹ́ sọ ìgbà o. Èmi ni ẹ̀rọ mọ̀. Kí ló dé dé? Wọ́n ti pè é ti pé ọ̀sẹ̀ ń bọ̀. Mo ṣe kọ́ lọ́ọ̀kì chinni ma. Wá lọ bomi tútù fún àbúrò mi. Tó bá dẹ̀ ti fún lómi, wà lóru pándó ya wá sí ẹ̀kún sí ẹja gbígbẹ ni kò fi sè. o ṣe ẹ̀sìn máa fẹ́ mm. kábíyèsí kò máa ẹ̀sìn. ẹjọ́ ta làwọn. ọmọ ọ̀dọ̀ mi ni. ọmọ ọ̀dọ̀ lélẹ̀ tó tó gọlọ̀tọ̀ gọlọ̀tọ̀ báyìí. kò ń ṣàgbàlagbà ah. ọmọdé nìyẹn tó bá kí n ṣe wàhálà tó ṣẹlẹ̀ nílẹ̀ haúsá kí ló ń bọ̀ wá ṣe ń bíbẹ̀ kó mà ló méjà kákò. kì í ṣe oníwàhálà ọmọ dáadáa ni o. ṣé ilẹ̀ haúsá ló ti wà ní ló ti wá. aláàbò mi o aláàbò mi o olóore mi o ikú má pa ẹ́ káìsàn má ṣe ẹ́. oníròhùn fẹsán ló yóò ṣe bí ọmọ. Eh, à ń torí ọ̀jà jà ìjà ní ta ló ń jà lẹ́yìn ìpínlẹ̀ òun ògbésóre gbìngà fún ni wọ́n fi mi ò gbọ́dọ̀ má pẹ̀lẹ́ mi. kí ló dé kí ló ṣẹlẹ̀. Ah, wo nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́rìbù gan-an ọlọ́run ló sọ pé kí n lóko èèyàn lọ́rùn lẹ́yìn truck mi tó máa lọ jọjà fáwọn èèyàn mo tẹ̀ ti close fẹ́ máa lọ́lé lọ́dẹ́dẹ́ pè mí pé ó la accident. mo dáràn. o tó bá rí bí jìnnìjìnnì ṣe ń bò mí bí mo ṣe ń gbọ̀n i was sweating. kí ló ń ṣẹlẹ̀. What is going on? Ah, I don't know. I don't know. Gbogbo ọjà inú ẹ̀ ló fọ́nká sí títì. Kò á recover anything ọmọ ọmọ táùtù náà wọ́n ti bò ó. Wo ni ọkùnrin tó máa bá mi dùn ní pé àlókò yẹn lọ́rùn. Ah! Ọlọ́run. Ẹ́. What is going on? I don't know. I don't just understand. Eléyìí ò yé mi mọ́. Kí ló ń ṣẹlẹ̀ gan-an? Kí ló ń ṣẹlẹ̀? Àtijọ́ ti ti dá ilé iṣẹ́ yìí lẹ̀. Irú nǹkan báyìí ò ṣẹlẹ̀ rí nà. Ẹ́ my dear trouble ń bọ̀ wàhálà ń bọ̀ wàhálà ń kanlẹ̀kùn níbo lo wà látàárọ̀ a ní kó wá jẹun. lóde. inú ṣe mí bá kan nígbà kújẹkújẹ tí mo jẹ last week wọ́n ti fún mi jẹ jẹ mi fẹ́ jẹun báyìí. mo ló ti wá rí ọ̀rọ̀ ọ̀nà báyìí. ṣé ẹ ló máa ń ní kó wá jẹun. ó sì sáà mú mi ìjẹ́jà rí o ṣe kí a yes ma o tó bá jẹ́ jẹ̀díjẹ̀dí ládà kó lò ó kó tètè lọ lu àgbo kó lọ kí àgbo tó dà àkìnyẹ́yọ ẹran fún ìkànnà tàbí àgbọ̀já. ọ̀nkú ìwọ̀n jẹ́njẹ tó kí inú mi ò tí ì ṣètò dáadáa. ẹni ṣáà jẹun náà wọn máa ṣọ́ gbogbo wa pẹ̀lú oúnjẹ wọ́n dáàbò ẹ̀bùn wa. Ah, ah ìgbà wo ni àbúrò wa di dikin báyìí. àbí o. ẹ ah. are you okay? Hmm? Are you? Yes, sir. gẹ́lẹ́ wà níbẹ̀ Wùmí. sista mi ẹ ti ń finá sórí òrìlè sùn ọmọ ìjùlẹ gbé tira tẹ́ ń fọwọ́ pa lórí o. Wùmí kí ló ń sọ ṣàlàyé fún mi kò yé mi. mo lẹ ti rọmọ tẹ pé lọmọdọ yẹn. Fọlápé ọ̀rẹ́ mi ló introduce ẹ̀ sí mi. sísá mi má ṣàwọn àfúrà pàṣájà náà ajá òfúra ajá má jẹ ẹ̀gbọ́n náà kí ló máa sọ pé ó máa ń ṣe onílé tí ò bá fura. ó lè kó lẹ́rù lọ. ọlọ́run àníṣe ẹrù yín lẹ́rù ò lè mo fẹ́ kẹ́ fura. I am suspecting that girl. Which girl? That's your house Why? Ọkàn mi ò mọ̀ sí rárá rárá. I am so suspecting her sista mi ẹran ọmọ yẹn jáde let's search her room. what hmm. yàrá ọmọlọ́mọ kí ni màá ló dé embarrassment burúkú wo ni mo fẹ́ máa cause ọmọdé nsìn kódà ẹ ṣe ni. ṣẹ́rí ó lé mary àti judy yìí ni mi ò like you are too nice to people. what do you stand to lose tẹ bá ṣe kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ̀yin kọ́ lẹ́ni lẹ́yìn ni ẹ̀rọ ń ṣe jáde. yàrá mo dán yín lórí gbàràǹgbàràǹgbà mo kò rí bẹ́ẹ̀ jàre ah! wo ẹrú náà ni bàbá ọ̀nà ló jìn <laughs> mo ṣe kí n dá pẹ̀lú ọmọ tọ̀. sísá mi tọ́nà bá jí tẹrú wá ní bàbá tẹ́fẹ́ da ọmọ pọ̀ mọ́ ọmọ ọ̀dọ̀ tán ṣé ń bọ́ ní báyìí wá ni ṣé ẹrú ògbọ́dọ̀ mọ̀ rẹ̀ lẹ́rú kí wọ́n fà mọ̀ rẹ̀ wọ́n fà lélẹ̀ báyìí. ó ti dé ó ti dé ó ti dé ẹ lọ pàdé ẹ lọ pàdé o ti dé. bẹ́ẹ̀ni ma kí ló rà búrẹ́dì ma. ṣé ibi tí mo ní kó tó ara tó rà. ibi tí a ti ní kí ra yẹn náà nù ṣé kìí ṣe lẹ́kẹ̀ta ló ti rà. a ó ti ma. supermarket. bẹ́ẹ̀ni ma. o ṣì wáyé àìtó yẹn. òun náà ni. ẹ wá sáré lọ sọ́dọ̀ àwọn ológùfẹ kò bóyá wọn wà ń bẹ. àwọn ah, máa wá mà friday and sunday nìkan náà kí n tajà. lọ sí ibi tí mo rán ẹ. èwo ń tiẹ. ah go there my friend. ah. okay ma. bàtà ọkùnrin tó fi máa dórí bàtà obìnrin. ìdúmọ̀ mi fi ṣe kankan. ó fi ṣe kankan. kí ló wá ṣe inú ẹrù ẹ o torí mi mọ̀ pọ̀ ti dọkùnrin tó ń wọ bàtà ọkùnrin. mi mọ bó ṣe dé inú ẹrù mẹ́jọ torí ọ̀ṣánú. ó mọ kí ni ó mọ bó ṣe dé inú ẹrù ẹ ìwọ lè játijàti ẹ wo bàtà yẹn kọ́ ni target ẹ o ẹ̀mí yẹn sọ fún mi bí mo ṣe wà mí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀mí yẹn sọ fún mi pé ó ní mission mi inú ilé bẹ́ẹ̀ ni gold yín dẹ̀ ni mission ni. Ah! ó máa ni ah! ṣé ń gé bàrà ò bá ń bá. jẹ́ kí n sọ fún ẹ mo ṣiṣẹ́ fowó mo ṣiṣẹ́ fowó mi tẹ wá sọ fún àwọn ọjọ́ tá a bá ti ríbi ojú ẹ̀ níbi yẹn wọlé ah. ojú ẹ̀ ló wọlé ah. tó dúpọ́. hello ó ṣe ìwọ náà ká ká ó ṣe gan ni ṣó ti gbọ́ ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mi mọ̀ pé òlè ló ní kó wá kó wá sọ ọmọ ọ̀dọ̀ fún mi ń bí bàrà ó gbé wiri ló gbé fún mi kó wá sọ ọmọ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọkọ mi ló ti bẹ̀rẹ̀ bàtà ọkọ mi ló kọ́kọ́ gbé máa láyé láyé láyé má ní kìíní sùúrù don't tell what is not wọ́n jẹ́ kí n sọ fún wọn tiẹ̀ ibi tó ti wá wà padà síbẹ̀ máa ní kí ní sùúrù òṣùwọ̀n òṣùwọ̀n ni ó. mo ní kó kó ya mọ̀ kó má jẹ́ pé o bá lójijì ni she is coming back to you. yà á kúrì yà á báyìí dànù. yà á kúrì yà á kúrì. yà á yà á bẹ̀bẹ̀ tútù. àmọ́ tó bá fọ́ ọkàn mi yóò bàjẹ́. Look here mi ò like decision to make lórí Fọlápẹ́ yẹn ṣó mọ̀ yí pé ó lè bá rìn ìwà àtọ̀rẹ́ ẹ̀ jẹ́ ni. tọ́lá bá fẹ́ dàrú kó bàjẹ́ kó dàrú mi kíá ó mọ̀ pé ó lè lèèyàn ó ní kó máa bá mi gbélé ṣé ó ní gbàdúrà kó wọlé lọ kí n fi iná sórí òrùlé sùn tó bá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ mọ́ mi tó yẹ pé ẹ̀mí bá sọ̀rọ̀ ẹ̀mí ló lò ó tó fi jẹ́ pé mo mọ̀ tó fi jẹ́ pé mo pọ̀ olè lọ́mọ yẹn ọmọ Yorùbá kó wa tọ́nu lẹ́yìn kí wàá ni màá ní mò ṣe ń gbà yẹn. anyway i just felt the decision is too quick. no it wasn't it wasn't quick at all it wasn't. jẹ́ kí n sọ̀rọ̀ náà wo tó fẹ́ gbọ́ ní ti tèmi èmi ò believe pé ọmọ yẹn ní àwọn ìwà pálapàla bẹ́ẹ̀. èṣù ni èṣù lọmọ yẹn babalẹ̀ èṣù èṣù èṣù ni èṣù èṣù èṣù lò èṣù ni period èṣù ni and more regret ẹ̀. wọ́n tẹ̀sẹ̀ tẹ̀ ń gbé. kò yé mi náà àtọ̀sọ́ ló ti ń romi gorogo. ẹ ti rìn ju àbí. ibi tí báwo orí ìjókòó ni mo wà lọ́fíìsì látàárọ̀. ẹ bóyá rẹ ti jókòó jù ẹjẹ rẹ máa pọ too much of everything is bad. too much of kini <laughs> too much of kini ó dé ti jẹ ẹ wá lọ jẹun tẹ bá jẹ tán ẹwẹ ẹ tètè sùn. By the time I'll be everything will be fine. Okay. All right, everybody to the table. Tell me okay, if you will. I told you uh, just that you should always read your book. Eh? The big. If you What is it? Tó ṣẹlẹ̀, you're not sleeping. I can't sleep. Why? Ara ni mí. Ọlọ́run ò ní jẹ́ ara ò ní nínú orúkọ Olúwa. Ọlọ́run ò ní jẹ́. Ẹsẹ̀ yóò jẹ́ sùn. Kò jẹ́ sùn. Ẹsẹ̀ yìí ṣá. <laughs> Ìgbéwà níbo máa yà sí lórí ọ̀rọ̀ ẹsẹ̀ òru ni mo wà kí ni màá ṣe báyìí. ọlọ́run ìṣàánú mi báyìí kẹ́. irú kí lè deceive yín mi ò dẹ̀ ní ẹ̀kọ́ tútù tanná fún yín um, ṣé rí gbogbo àwọn test a carry ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ọkọ yẹn ṣé mọ̀ pé mi ti lè sọ pé nǹkan pàtó báyìí ló ń ṣe wọ́n for now. kílẹ̀ madam ẹ kàn máa try láti fún mi ní time díẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. Oh no! Sister, kí ni dókítà sọ sista mi sọ̀rọ̀ náà ní kí ni doctor sọ Sister, mi kí ni dókítà sọ. wọ́n ní gbogbo test táwọn ṣe kò yá àwọn. ah ah ah ah wàhálà rèé o bàtà bàtà sister mi kó má lọ jẹ́ bàtà yẹn o. wùmí wùmí wùmí tọ́tọ́tọ́ ẹ̀mí rẹ ti pọ̀ jù kó má lọ jẹ́ bàtà o. Ah. mi ì ṣe kankan. Ah. sá mi ẹwà ẹwà ẹwà. ṣe kúrò mọ́tò kan lọ́jọ́ jálùkẹ́ tó. ẹwà ẹwà ẹwà ẹwà inú mi dùn fún kọtẹ́fẹ́ ti ara yín gbọ́ ẹ pé ibi bàtà náà ti kàgbá kò tán kó. Ah! ẹ ta ló tún wá fẹ́ ṣe bí ọṣọ ọmọ ọ̀dọ́ lórí burúkú yín tó mú bàtà ọkọ yín. àtàlà ọmọ kò ṣe kanú ẹbí mi bí kì í ṣàjòjì kẹ́lẹ́ tó mọ burúkú ti wọnú ilé yìí ni wàhálà ti dé. ẹ kò sí wàhálà síta mi ewúrẹ́ tó da fánù náà la fi ń kó. bẹ́ẹ̀ni. ṣèbí ọkọ ló introduce ẹ sí eh. ẹ ọ̀rẹ́ yẹn náà la máa wá ta máa fi rọmọ wèrè yẹn ẹ ṣe ọ́ nǹkan dé ìdùnnú àgbà mi ọ́. ata ilé lò lélẹ̀ ten thousand naira ni ah, ah, ata ten thousand naira lélẹ̀ nígbà tí ìrìn òṣìṣẹ́ owó rí ló máa lọ gbọ́ lọ́pọ̀ máa ta ilé ìfowópamọ́ ten thousand ló máa gbé wá fún mi. ṣáà gbé gbé gbé gbé gbé gbé gbé wá fún mi dábẹ́ kí n wò ó èwo ni wọ́n ṣẹ́ńdà yẹn ṣé ọbẹ̀ ló ń rà bẹ́ẹ̀ tí wọ́n lò ń rò mo ọjà sọ fún ẹ ṣòro lórí fúnkan mo tó gbé wá sínú ilé mi torí kí fún lóúnjẹ mo fún lóúnjẹ tó wá dì mí lọ́wọ́ mo kàn lẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ọmú kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ìwà títa ni ìṣọ́mẹ́ ẹ má lọ sọmọ lẹ́kẹ́ fún mi tẹ́lẹ̀ ìwà títa ni o lè jọ aṣọ dànù o lè já títa ah! ẹ wo ṣẹ́rí ọmọdé yìí ó balẹ̀ jẹ́ ó bọ̀nà jẹ́ ó wọlé tán ilé dàrú ṣọlẹ̀ misunderstanding ni. ẹ jọ ti ẹ kọ́ ah, ni. blood of Jesus. The precious blood of Jesus. Bàbá ẹ gbàkóso. Bàbá ẹ gbàkóso. Ní orúkọ Jésù, Father manifest. Amen. rà mí nínú olúwa tó bá jẹ́ pé ẹ̀yin mọ̀ wípé aláàbòyìn ni Fọlápọ̀ jẹ́ ẹ máa máa gbé gẹ́gẹ́ báyìí. àgbàrá Bímbọ́ ò sọ pé òun ò wọlé o Fọlápọ̀ ni ò fún yé láyè. pásítọ̀ ni Abímbọ́lá Margaret ìbùkún olúwa. E ọmọ bíbí inú èmi Williams ti rúru agbára burúkú. Ah! gbọ́ bímbọ ń bọ́lọ́ ti rí agbára rẹ̀. àti pé kí ló ṣẹlẹ̀. àwọn ni wọ́n fà á. kí la ṣe. August are born July. Stand up and dance. Àríyá, àríyá, àríyá. God bless you. Others are born in August. Stand up and dance. Others are born in August. Stand up and dance. Aliyah, Aliyah, Aliyah. God bless you. Cheers, cheers, cheers, cheers, my yeah, friend. Cheers, more years to come. Others are born in September, stand up. Oh, others are born in September, stand up. God aria, aria. Aliyah, God bless you. Cheers, my friend. Ah. Why? Kí ló ṣe? I've been observing you since morning. O oh, wà cheerful rárá. Even when the teacher was in class. Ìwọ tó yẹ pé questionnaire ni ẹ. O lè fi question pa teacher. Oh, what happened? Títí Mr. Okoro fi kúrò ní class. You didn't say anything. What's the problem? It's my parents. Láti ìgbà tó ti bí àbúrò mi ọmọ Táyọ̀ tó the same month pẹ̀lú wọn ni wọ́n ti neglect me. Next month ẹ̀ ní August same month as in. August ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta Daddy August twelve Mommy August fifteenth Motayo August thirteenth. Wow, that's interesting. Má bínú. Exactly what I'm trying to say. People always like cool, fabulous, etc. And it's getting into their heads. They plan their birthdays like they prepare for Christmas. But when it's my turn, they mark it as a funeral. That's terrible. You think that's not fair too? Of course. Ìwọ ni give a wọn. but dẹ̀ right láti má celebrate birthday no matter what. I hate seeing them together. I hate the month August. I wish it never existed in the 12 calendar months. Relax. The month will never exist in your family anymore. Trust me. Oh. Relax. Don't worry. Just have this. Have this. Let's go. Let's go. Let's go. Time for what? Time to eradicate the month you ate so much in your family. Kò sí ẹni tí Ọlọ́run kò lè dá sílẹ̀. Nínú ìdè iṣu. nítorí ìwọ mi sì lè gbé pamọ́ nítorí àbúrò ẹ̀ ṣètò lọ́jọ́ ìbí ọlọ́run mà ló ṣọjọ́ ìbí tó bá jẹ́ pé òtún wàá mọ̀ kò sí sọ fún mi kó ń bí ẹ nínú pé kò tẹ̀ ẹ́ lọ́rùn ó kúkú mọ̀ ìyá tó ní tó bá sọ fún mi máa ṣàtúnṣe mo wá sọ fún ẹ lẹ́nu báyìí bó bá ṣe fẹ́ la máa ṣe tó bá fẹ́ ká ṣe papọ̀ ká mú sẹ̀tẹ́mbà ká fi mọ́gọ́sì àṣebẹ́ tabadẹ̀tẹ̀ máa mọ́gọ́sì mọ́ sẹ́pítẹ́mbà àṣẹ bẹ́ẹ̀ tó kó bó bá ṣe fẹ́ ni màá ṣe ṣe ni bàbá ẹ̀ náà ṣe ṣe. èmi tẹ̀ bílíìfù pé sẹ̀tẹ́mbà ló yẹ ká máa ṣe. a ti gbọ́. sista mi nǹkan tó ṣẹlẹ̀ tí mo rò kó dáa tó tọ̀nà fọmọlúwàbí ẹ máa yá fìlì ẹ jẹ́ kí mi wá máa padà lọ sílé. lọ nǹkan tó wá ṣe tó tìtorí ẹ̀ fi wá bí o ò tí ì ṣetán. sista mi ṣé mi ti ṣetán báyìí. mo ti ṣetán gbogbo èèyàn ti tán pátápátá ṣé iná ti tó. ẹ bọ́dù my dear. sá. o bá jẹ́ kí ilẹ̀ mọ́ kó tó máa lọ. ilẹ̀ mọ́. àwọn mo pé mi irun gan mo máa ń láìpẹ́ traffic àti free ọ̀nà afree dáadáa bí mo ti wà tí how many minutes ma fi dé dé tí mo ti wò táìmù ti lò èyí ti ṣe kọjá ẹ jẹ́ máa lọ. kẹ́hìn lè bẹ́ẹ̀ mọ̀ tó ti yé yín. Sister, jẹ́ kí mi tètè wá. sista yes sir. k'Olúwa wà pẹ̀lú yín. àmì jésù kristi. kí jésù wà pẹ̀lú yín. àmì ọlọ́run. ẹyin olúwa lọ. ogo má bínú kéde ní láyé ọ̀sán mi gbọ́. ṣe mi. kó mọ̀ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ kó dẹ̀ fi pamọ́ fún wa kí ló tó sọ. ẹ má bínú ma kí ṣe pé mo wọ́n máa sọ fún yín ma ó ní reason ma. fọlá gbé kínní láptọ̀pù ẹ wọlé lọ kó lọ máa ṣe ń bẹ̀. táyà tí mo ní láti relax náà ni bó ti ń tó tó ń tó yẹn ò jẹ́ kí n gbọ́ nǹkan táwọn yẹn ń wí. Ah, ah, dadi ṣé èyí tí mo tún wá bá jókòó sí sitirun tàjọ ń ṣe ṣé ìyẹn ò dáa ẹ mọ́ mi kání ẹ eh, club ni mo wà tẹ́ ń pè mí tẹ́ ń pè mí tí mo dá yín lò ó rà pé yẹn máa bẹ́tà. ẹ má ọ̀rẹ́ jẹ́ kí n máa padà sí kí n lọ múra gbà kí n máa lọ. jọjọ má lọ pọpọ mọ mi jọ bí mo ṣe ń rí ẹ báyìí tó tẹ́ mi lọ́rùn jọ jókòó. ẹ o dáàdì mọ mi àwa ti ṣe tán fẹ́ máa lọ sí church. pẹ̀lẹ́ ọkọ mi kò ṣe jẹ́jẹ́ o. no problem. hallelujah. alákàlùbà. àmọ́ ọ̀rọ̀ àmọ́ ó dàrọ̀ sá. Mm. dádì no kí ni gbogbo trash yìí na. dadi wa bá lùwọ́ náà wí dadi wa wo lùwọ́ náà wí náà irú wọn nà náà ọmọ wọṣọ ó ń lọ ṣọ́ọ̀ṣì ó tún ní í lára ṣé kó múra sí kó ló lọ pàtí ọmọ kan ló lọ fẹ́ lọ club tó ní má lọ ẹ bí irú wọn náà wà á là. Ah, báà kò mí. mọ́mí ẹ wò ẹ dúró ẹ dúró dúró náà. kí ló dé. but daddy must you go to this party. Fọlágbé irú question wo ló béèrè yẹn a ti dágbére fún ẹ látàná pa ń lọ síbi kan kí ló dé tó sọ bẹ́ẹ̀ gan. spirit mi kàn ní kẹ́ máa lọ ẹjọ́. ẹ Fọlágbé. ẹ shut up ẹ̀gbọ́n ẹ ni mo jẹ́. ok sista Fọlágbé. ẹ jọ kí ni reason tẹ́ fi ní ká máa lọ síbi tá à ń lọ ẹ tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo àwọn àìdíà àti ṣípayá tó máa ń bá ẹ sọ̀rọ̀ àbí. Fọlámi stop that nonsense ṣó realize pé ọdẹ sister ló ń bá sọ̀rọ̀. ẹ eh, mọ́mì ẹ fi sílẹ̀ Fọlámi kò yí ẹni ẹ wò dáàdì mọ́mì ẹ jọ nítorí Ọlọ́run please don't go please. Yeah, I said it. ṣé ìṣọ́ra eh, eh, kò sí nǹkan tá à ń gbà bẹ́ẹ̀ tó ń gbàgbà ọtí ọlá pé jẹ́ kí a máa lọ a dẹ̀ máa drive kí a fi lè ọlọ́run adé sùn wa lọ à padà láyọ̀ àti àlàáfíà fọkàn balẹ̀ so ah ìwọ ọlọ́run má má jẹ́ ká lámì yìí ṣe bá mi ṣọ́ wọn lọ́ṣọ́ mi ń bọ̀. nǹkan ṣe ọ́ nǹkan dé Èdùwà gbà mí o dé nǹkan ṣẹ nǹkan dé o Ẹlẹ́dùwà jọ̀wọ́ o kó mi yọ. manage your life nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kò sí nǹkan tá a fẹ́ ṣe sí and the sweetest part ni pé at least wọ́n ti ṣe nǹkan tó máa jẹ at least for my ti ṣe sílẹ̀ fún mi. kíkẹ́ pàtì wa jẹ́ gẹ́gẹ́ bí ìyá àti bàbá mi àtàbúrò mi. mo mọ̀ pé kò dàbí kò tiẹ̀ lè dàbí kò lè jọra wọn láéláé wọ́n kí ló fẹ́ ṣe sí death is inevitable wọ́n ṣe sọ pé wọ́n fẹ́ rìnrìn àjò wọn ṣe rìn yìí so you have to move on be nítorí ọlọ blah blah blah blah. rárá mo kókò easy but you just have to try. Hmm. èwo ni wọ́n ń dúró ṣe bẹ́ẹ̀ ṣó lè dáyọ̀ lóhùn ni ẹran yìí ó ti tó báyìí you. For wá wà ṣó ti gbọ́ mo dẹ̀ ti jẹ̀kan wò lẹ́ẹ̀kan náà pé ìwé yìí to ìjọba máa dà sí kó yá fi yọ̀ sí dáadáa kó lè dùn kẹ́ má bàṣẹ́ jẹ́ fún mi ẹ̀jọ̀ nítorí Ọlọ́run. ayé àkàmọ̀ra ikú bọ́lá jẹ́ o hmm. ìwọ olúwádé ni tó wá ń wáṣẹ́ kiri báyìí. bẹ́ẹ̀ la fẹ́ bọ́lọ̀ ṣe. Ah. jọ má bínú ẹ ló ọ̀rẹ́ mi. a mú wà dáadáa àwọn ọmọ tiẹ̀ náà ń kọ́ <laughs> àlàáfíà ni gbogbo wa wà bínú jọ má bínú ikú gbàgbé ẹ àrùn gbàgbé ẹ mo ti gbàgbé ni kó de wá máa wo ọmọ kan wà ńlẹ̀ àmọ́ tó bá ti ẹ ọmọ kan wà ńlẹ̀ tó bá ti ń bọ̀ láti ṣọ́ọ̀bù kò yà á tún sọ̀rọ̀ lórí ẹ̀ ó dáa ó dáa ẹ ṣe ó dáa bọ̀. ha paná kí ló porúkọ ń kulẹ̀ yẹn náà. Mr. Kúnlé tẹ́wọ́ gbadé ni mà sweetheart. is this the same man ló sọ fún wa yìí pé beneficiary ló ń fẹ́ lè mọ́. ó ní kọ́ńtà. yes. no irọ́ ló pa mà e, actually ṣe rí ilé ta wà yìí ilé àwọn parents mi ni mà. kí ló wí. bẹ́ẹ̀ ni mà. bàbá tó bí ẹ sáyé màmá tó bí ẹ sáyé inú ilé wọn lélẹ́yìí. bẹ́ẹ̀ ni mà. tẹ bá notice ma um, plumbing um, ẹ̀rọ kan wà nínú ilé tó jẹ́ pé ní yàrá àwọn bímbọ̀ omi máa ń jò èmi ni mo fix ẹ̀ ma ó sì sẹ́yìn. my dear ṣó mọ̀ pé táyọ̀ ló ba kínní yẹn jẹ́. no ó ti mà táyọ̀ kọ́ ló bà jẹ́ ó ti wà ń bẹ̀ fọ̀rẹ̀ wá mà tí mo ṣe help àwọn plumber láti fix ẹ̀ nìyẹn. i don't believe it suddenly mo kàn rí i pé omi yẹn máa lọ ṣáá ni. ha because àbúrò mi ló ń lo yàrá yẹn nígbà yẹn. ọlọ́run o wọ́n ti sọ. So wọ́n ní ọlá ọlọ́run là ń jẹ tí kìí tán fọlá pé màmá bẹ́ẹ̀ ni o pé kò dán torí ọlọ́run ṣáà dáríjì wa jọ. ẹ wo my dear má bọ̀ just come here. Yes, fọlá pé jọ ní títorí tọ́lọ́ wọ́n mọ gbogbo nǹkan tó ti go through please give us the privilege to be your foster parents. Please, I beg of you. Mo fẹ́ kó mú Táyọ̀ àdùn òun wọn gẹ́gẹ́ bíi sister. Ṣọlá tọjọ́ tó wọnú ilé ohun èèyàn ló wọn lọ́rùn. Ọjọ́ tó wọnú ilé wa. Mo pèdè kan fún ẹ. Mo ní Táyọ̀ ọmọ mi àti Bímbọ́ ọmọ mi. Mo ní kẹ́ kóra yín pọ̀ kẹ́ jẹ́ tẹ̀gbọ́n àtàbúrò. Ṣé kìí ṣe kan tí mo sọ nìyẹn? Bó ṣe máa jẹ́ nìyẹn jọ ah. ìdè ó ti dọmọ wa ṣùgbọ́n please mo fò má gbọ́n ẹ kò sí kan tó ń jókòó ṣe fò mọ́ ọlọ́run mo dúpẹ́ kálí mo jọ náà lógo. Ah, Fọlá pé o ṣe ọkọ mi mo dúpẹ́ gan-an lọ́wọ́ ẹ̀. ṣọwọ́ báyìí ọ̀rọ̀ ìjọ àti di tọmọ àti ìyá o kò sí kankan tá a máa fi pamọ́ fúnra wa ó ń ṣọmọdé mọ́ mo fẹ́ kó o sọ nǹkan tó o fẹ́ táwa máa fi support ẹ̀ ó kàwé ibi tó bá kàwé dé bó bá dẹ̀ kó o ti kàwé tán mo fẹ́ kó sọ pé fún mi. ẹ ṣe gan ni ma um, actually nígbà tí mo wà ní year one university ni àwọn parents mi kú we were about doing the last paper ní incident ìṣẹ̀lẹ̀ so after that ni wàhálà family kúrò nílé gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní rough nǹkan tí mo ṣe tẹ̀lé ọ̀rẹ́ mi yẹn lọ sí north nìyẹn so bí tí mo kà nìyẹn. What do you want to do? I want to continue my education. Ha! Lórí mo ṣe ń wẹ̀ṣọ̀ bó kì í ṣọmọdé mọ́. Tí ló yẹ kí n máa kọrin ilé ọkọ yá hmm. ilé ọkọ yá. Nà hmm. Ọlọ́run ṣe investi ó fààyè gbà kéèyàn lọ́kọ. You can be schooling kó dẹ̀ wá lé ọkọ ẹ̀. Ah, Àdúrà méjèèjì máa ma gbà fún ẹ. Tó ti gbọ́. I No to go. I want to go back to school. You will go back to school. Thank you, ma. Thank you so much, ma. Thank you. Thank you, ma. I appreciate it. Ma. Thank ah, I love you so much. I love you more. hello ma'am. wọ́n lẹ́yìn lẹ́yìn ní car tó block mi. which car. oh that one over there. yes sir. okay uh, can you please move it. Ah, wo máa yí chekia now. one minute please. Uh, hello ma'am have we met. no no. Um, uh, uh, sorry ma'am. Um, a ti meet rí mo ń rántí ń sìn Akin Fọláràn street um, wọ́n àtakò lè kan ẹ̀dẹ̀ ní Jungle Justice ọ̀dà. So okay okay ah that was a long time ago yes. now. yes it is a very long time ago. mo ti rántí nǹkan tẹ̀lé ṣe níjọ yẹn nǹkan tó dáa ni at least á jẹ́ káwọn èèyàn máa lẹ̀. ọlọ́run ni eh, ojú yóò ń ṣojú téèyàn lè tètè gbàgbé bẹ́ẹ̀ yẹn. ọ oh, ẹ ṣe. <laughs> Uh, your children. oh no they're my sisters. <laughs> hello. hi. Ah, thanks. all right. ah baka, baka, baka. one point five kó nà gbélé náà ó lè gbà ó jẹ́ kí n gbélé bàkà wọn má jẹ́ kí Arsenal kọ́ má padà disappoint ohun tọ́hún ó kì í ṣe sí Arsenal mo sọ fọ ah ní last time ìyẹn má jẹ ìyẹn má gbà agbáṣà ká má ṣe rọrùn ọ̀nà free week o. ẹ ẹ ẹ wà ń gbé ẹ wà ń gbé ẹ wà ń gbé ẹ má bọ̀ ẹ má bọ̀ mi fẹ́ máa bọ̀ ẹ kọ́ mú bà ẹ pull over. kiri problem bẹ́ẹ̀ ń lọ no ibi sẹ́ẹ̀ ń lọ pull over. First of I first I did supermarket to get some stuffs we need. Stuff, stuff is the dictionary oh. Things we need. Ẹ ẹ òun ló sọ things we need. Eh, akọ̀kọ̀ níbẹ̀ be ti jẹ́ kí n realize sọ̀fọ̀ no coming in, no leaving, no in, no outside. Torí náà ẹ ṣe kiri, ẹ padà súlé. Ẹ padà súlé. What's that? Kí ni eh, ná? What's that? Jọ, ìjọ́sùwé bẹ̀rẹ̀ gan, ìjọ́sùwé jáde primary school ẹ ti jọra àpàdé náà dọ̀ kọ́ni kí mú ìwà kí yẹn gbé ẹsẹ̀ kó sọ fọ ya take a picture kí sọ fọ ẹ mama take picture àwọn bẹ́ẹ̀ sì gara ìgara tọ́kì ìgara síkìnì ìgara lion jọ́sìn ẹ bẹ̀rẹ̀ sẹ́ am I older than you or you are older than me what's your problem? o ẹ kí mi ra láìsàn ọkọ̀ ẹ fóònù mi níbi ẹ̀yà mi kẹ́rìtì ní lọ́dọ̀ torí ọmọ ti lo bíi káàdì five thousand ní ẹ bá mi pé yé mi ẹ má going out or you ẹ padà sínú ilé nine nine rivers kí n tó gbúra jù mẹ́rin rivers ẹ bọ̀ sínú ilé ẹ rivers. ẹ ti ẹ jẹ́ kí yàn lọ́ra nǹkan tó fẹ́ rà. ẹ fún rivers jáde ẹ fi hàn lẹ jàre. ẹ kọ́ kọ́ wọn wọ́n ti jẹ́ kó ń tó ń gbàgbé irun ṣe náà. àdé ah, oh, after the reggae blue ọmọ play o ṣé blue àbí Chelsea. baby this is where I live I know it's not as big as your place ṣùgbọ́n ibi là ń forí pamọ́ sí. Mm-hmm. sudi but this is not bad for a bachelor like you. ah thank you. moreover o mọ̀ pé mi ò ń ṣe aláfẹ́fẹ́ yìí mi ò mm. wà materialistic. So. i know. anyways um, Sukanmi yeah. i want to appreciate you. yeah because apart from the love tí àwọn foster parents mi tán fún mi believe me yours is exceptional and i appreciate it. no no no no no no. <laughs> no um, kí ni mo ti ṣe fún ẹ mo dẹ̀ ṣe máa ṣe bẹ́bẹ́ sori ó yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ ẹ èmi ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ because I owe you um, gratitude um, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ fún nǹkan tó ti ṣe tẹ́lẹ̀ nǹkan tó ń ṣe láyé mi lọ́wọ́lọ́wọ́ àti èyí tó ṣe máa ń ṣe. What have I done? Ìwọ máa wo ti ẹ. All I know is I love you. Oh, there it goes again. Hmm you said that a million times today. really. yes. ó kàn bọ́ lẹ́nu mi náà ni. Hmm. jọlọ pa mi pẹ̀lú love you. <laughs> okay let, let's toast to a very blissful relationship to future to life. to life. Fọlápẹ́. Can you cope with education and married life? Nísìnyí táwọn obìnrin ti ń sọ títí wọn, mo fẹ́ kí n pẹ̀lú ẹ ní discussion as man to man. But mommy, ṣe báyìí náà lè sọ the other time pé mo lè jọ ogún méjèèjì together. I know. Mo jẹ́ obìnrin lọ́wọ́ ara pé ṣé mo lè ṣe kìíní. Yes, I can kí lorúkọ ẹ. ọlásùnkànmí adéwọlé ní sá. mo máa ń ta tiles àti àwọn building materials generally sá. àmọ́ nǹkan wà o how well do you know him sukomi yep ah very well mo mọ̀ dáadáa ọdún mi very well like wẹ́lwẹ́lwẹ́lwẹ́l tẹ̀sí ń wọlé tẹ̀sí ń jáde. Ah, mọ́mí àgọ́ ṣe fi ti bẹ́yẹn náà. sórí fọlápé tó ń wo yẹn ó wà very very important nínú ilé though ó ti sọ little things about you ó dẹ̀ jẹ́ kí n mọ̀ pé ọmọ dáadáa nìwọ náà. Uh, Sukom is just a friend for now. èmi ní kí n sọ fún ẹ kó sọ pé bàbá yín inú ilé yìí náà àwa náà ti mọra wa tẹ́lẹ̀ well well well well well. ó ti mà ó ti mà kí ṣe bíi ti bẹ́ẹ̀ yẹn. <laughs> okay. but mi ò mọ ìlú tó ti wá o. Um, ọmọ ìpẹ́rù ni mí sá. ìpẹ́rù. yes sir. ah ìjẹ̀wọ́ alárẹ̀. thank you sir. okay sórí mi ò ní kí ìwà àti ìfọlápẹ́ kẹ́ máa fẹ́ra yín ṣùgbọ́n jọ ń torí tọ́lọ́run mò ń bẹ́ẹ̀ ni jẹ́ kó kàwé ẹ̀. mo mọ̀ sá a ti jọ sọ pé ó máa ṣetán skul ká tó ṣe nǹkan. Ah, ok mi ò mọ̀ pé ó ti sọ fún ẹ ìyẹn wà very very important to me. well ọmọkùnrin yìí ó wù mí fún ara mi he's good looking mo pé ó dàbí ẹni ó wà well mannered dàbí but ṣé bó ṣe rí níta ló ṣe rí inú mọ́mi ọwọ́ ọlọ́run nìyẹn wà o àdúrà náà la máa fi tì í. wọ́n ní gbogbo nǹkan tó dáa ó fàdúrà ilé tó kù dẹ́ka àtò náà. ó dá fàdúrà ó fàdúrà. okay so be it. thank you mommy. <laughs> to my home. a nice place. Ah, ọ̀gá. Tí a see manage pẹ̀lú ìlú. Anyway, as I was saying, hmm, hmm, hmm, hmm. Surely, immediately after the bẹ̀rẹ̀ báyìí, oríṣiríṣi problem kan bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ ni. In fact, all the family members turned against me. Seriously, think about the turned against them, including your uncle. Uncle? Yeah. Oh, that's the worst. Ó ta ilé dádì immediately tàṣí bẹ́rẹ̀ àyẹ̀ tán ni tó lé mi dànù. Irọ́ ni o. Irọ́. In fact, kò síbi tí mi ti gbé. Mo ti gbé north, mo gbé south, mo gbé west, mo tún gbé east gan. Mm-hmm. At the end of the day, mo ṣáà padà wálé, mo wá ṣe ọmọ ọ̀dọ̀ ní ilé bàbá mi. Are you kidding me? I'm telling you. Ọmọ ọ̀dọ̀, ìwọ. Mm ṣùgbọ́n nígbà tí mo lọ fún youth service mi ì sí lẹ́kọ̀ọ́ rárá ohun ti recently mo ṣe padà sẹ́kọ̀ọ́ náà. Hmm. ẹ̀ẹ́dẹ̀gbẹ̀yìn tí kì bá ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn first parents mi àwọn ọmọ jẹ́ kí n tún padà sí school báyìí o but jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bó ní kálukú ṣe máa rìnrìn àjò ẹ̀ ọlọ́run ló yẹ ṣùgbọ́n náà rèé Thank God we finally met. Yes. Fọlápé <laughs> tẹ́wọ́ gbadé. Fèyí tẹ́wọ́ gbọ́yọ̀. <laughs> Kékeré. Excuse me, sir. Òde o. Wòlíì ẹlẹ́nu. Ó bẹ̀rẹ̀. Ìjọba lọ sí church gbà ẹ̀ náà ni. Eh, títí ẹ pọ̀. Tèmi pọ̀. Ó lè fẹ́ tẹ̀lé mi. Ah, kí mo fẹ́ ṣe? Alábòsí ni ẹ. <laughs> Wá máa jẹ nǹkan nílẹ̀. Ah, of course. Ẹ́ eh, o tẹ̀sí lọ for now. ọdún ló ń tìkú mi náà. <laughs> àṣà wo ni. wait don't say that. oh serious. Ṣẹ́kí Ṣẹ́kí ah Ṣẹ́kínát. má. kí ló dé. Ah. how many times mo sọ fún ẹ pé kò yẹ máa kúnlẹ̀ fún mi abeg dìde jọ ah. kí ló kó sí. ó ti dà ọgbọ̀n kọ́lọ̀ pọ̀ anyway lọ díṣe oúnjẹ ká jẹun. ọ̀nì ẹ̀dínlẹ́dẹ́ mo sọ pé kó má yẹ kọ́mọdé máa fọ ọkùnrin jẹ mọ́lẹ̀. ìwọ ni ìyàwó mi náà for crying out loud má yẹ kó fọ ọkùnrin jẹ mi mọ́ now get out. lọ ṣe oúnjẹ fún mi. o ti bí. Ah, orí bọ́ wọn yẹn ṣe dọ̀tí á dẹ̀ máa fọ ọkùnrin jẹ mi lọ ṣe oúnjẹ fún mi jọ. àwọn àtúnyẹ̀ náà ti bọ̀. I love you too. Shout Down jaw. Ah. Ai! Oh, meu! Ọlápé. Eh? I'm sure you're okay. Ah, oh, dear, you be over you. Ṣé mi ṣe é pé ọkùnrin sùkọ̀ mi ti fún ọ ní ọtí mo jù ṣá? Mo ṣùṣe lọ́rọ̀ sùkọ̀ mi tó sọ yẹn. Ṣé I've been having this hunch about him lately. Hmm. Hmm. Hmm. Wòlíì ọlọ́mi ẹ ti ti dé. Ah! You know, this time around, you're very, very wrong. She ṣọ́ọ̀kù Súnkànmí tí mo mọ̀ tó wà madly in love with you jọjọjọjọjọjọjọ má gbé yẹn wá. máa wo tí ẹ kò ní yẹ. <laughs> ok o ah, múbọ múbọ yé out. Ah, Fọlápé ó dà pé mo máa ní láti ṣe proper um, examination fún ẹ tí mo dẹ̀ máa prescribe oògùn fún ẹ ah kí ni gbogbo eléyìí náà. mo ti lo àwọn kan. ó ti lo àwọn kan jọ doctor o ló prescribe ẹ̀ fún ẹ o oh i see o lọ sí counter o lọ ń ka oògùn àbí. wo fèyí ìpèsà gbọ́ oògùn tí gbogbo èèyàn mọ̀ ni mo lò àfi mílẹ̀ nà. oògùn tí gbogbo èèyàn mọ̀ common to uninformed ones you mean. i don't understand mi mọ bẹ́ẹ̀ èèyàn ṣe máa ń tẹ̀kì fi ń kọ́gbọ́n báyìí. wọ́n sọ fún yín pé ká máa ṣe self medication mọ́ it's not good ẹkọ ẹkọ ẹkọ ẹkọ ń put life yín at risk ni wọ́n ti ní pé dẹ́ẹ̀ bá ti sick ẹ lọ sí hospital kí wọ́n ṣe proper check up fún yín wọ́n dẹ̀ fún yín lóògùn tó yẹ kẹ́ ẹ lò ẹ máa wá ẹ máa fi oògùn orí fọ́ ẹ máa fi wọnú nínú tó bá yẹ nìkan ṣe kí ni wo tó bá ti ṣe tó kó bọ́ síta o kó wá jẹ́ kí n examine kí n dẹ̀ fún yín lóògùn tó yẹ kó lò kí ló dé gan hello sir eh, eh, i'm fine thank you sir Shall I ṣàlàfíà lẹ́yìn náà wà ah, kò tí ì dé láti school yes sir oh that sir um, oh yeah, kẹ́ ti sir yes i paid into the company's account all right sir yes sir Emma Tori. tó rí ọjà àti bí náà ta sir wọ́n ní you wọ́n pick up check larola. as soon as tí by checking, I'll pay that also. <laughs> Yes, sir all right sir yeah god bless you sir thank you. ẹ kúlé o Ṣẹ́kí bọ́lọ́mọ yìí Ṣẹ́kí máa ọ̀ ọ̀ inú ilé ló wà báwo ni kílé kílé bá ṣọwọ́ ẹ̀ sí. mo fẹ́ fọ ni. ó yẹn lẹ́nu nǹkan tó ṣẹlẹ̀ ní pígbà tí mò ń bọ̀ mo ya boutique mo try láti get àwọn aṣọ díẹ̀ fún ẹ bóyá tó bá ń dress properly ọkọ mi ò ní máa ń lo lùkà guard á tẹ̀lé máa fọ́kọ oúnjẹ díẹ̀ díẹ̀ wọ ibi jíìsì mo rò pé um, size ẹni sure oh, wow ẹgbẹ́ tó kù lọ sí yàrá ẹ̀ kó lọ try ẹ̀ dìbò cute ẹ tí wàá ti fọ́ pé bá mi bomi tútù. yes ma'am. Sakina. Sakina. Você conseguiu? Down now. wo ìyá yóò gbọdọ̀ bá gbogbo gbé tá a ṣe ń ṣe preparation yìí o. Ah, kudos for your job well done. ó kọjá pé màá miss ilé iṣẹ́. ṣàlẹ́ o. oh come on you know you always be the number one in my heart. Passport to Uncle. Ó wà a bag. And my baby? Baby is fine. Hello. Nice one, my darling. Oh. Unfortunately, you did not succeed with this. Succumb Dúró ná, ṣé o rò pé mo stupid bíi tiẹ̀ ni? Gbogbo drama ti wà This dirty ọmọ ọ̀dọ̀ tẹ́ ẹ̀ ṣe nínú ilé mi, I was only waiting for the right time. Súnkànmí. Ah, kò bá má ti jẹ́wọ́ kò bá má ti jẹ́wọ́ Súnkànmí ah, ah, tó bá ná mi ló máa ṣẹja jiná màá jiyàn kí ló ṣe é ládùúrú gbogbo nǹkan tá a ṣe fún ẹnu ilé wa yìí ó sì ní gold láti go ahead láti dùpù wa gbogbo owó tèmi fi ń rún ẹ lọ sí bank the first time the second time the third time the fourth time so fake teller ló wá mú fún mi. mistake ni sir. so mistake ni fifteen point five million sókọ́mi. bí aláàtì ṣe ń wo orí fóònù mi i don't even know. iṣẹ́ èṣù ni ẹ sá. èmi mọ̀ pé èṣù ni èṣù ni sórí èṣù yẹn gangan lèmi máa wá rán padà sí ẹ tó máa bá mi tì ẹ lọ sí station. ah no sir I'm Joy ẹ ma. Officer from DSS. Uh, eh, sir. Uh, it's actually a domestic problem. Hello? Eh, hey, uh, we're family. Hey, Mr. Hey, Hey, respect yourself uncle ẹjọ mo ṣe náwó. hey shut shut up. I will refund. Ah, ah. look at them. ọmọ ọ̀dọ̀ ṣèkì náà ṣèkì. irú kí lèyí ayé yìí máa lè. best. But after all, my strength is gone. Ṣùgbọ́n mo mọ kíni kan dájú wípé kò sáṣẹ́gbẹ́. Oh shit. yourself to move. Elma. Oh. with the worry bill, my o. Màá wálé very soon lágbára lọ. Àmú mi náà náà. Ẹ wò ẹ jẹ́ kí you. sọtọ́ fún yín náà. Mi ìfẹ́ bọ́dà yín o mi. Àti pé mi ìfẹ́ kí Bímbọ́ àti Táyọ̀ kọ́ ní wrong impression about me ẹ dẹ̀ mọ̀ pé ìtìjú ló máa jẹ́ fún mi kí n máa ṣàlàyé gbọ̀ngàn tó ṣẹlẹ̀ fún mi. no ma mo ti ṣàlàyé fún dádì nígbà tí mo lọ bá wọn lọ́fíìsì lánàá ok ma ẹ wò dùn fún Hello ma. Ẹ̀rọ ma. <laughs> Ẹ wá nìyẹn ma, iṣẹ́ ń lọ ma. ah no ma èmi ni mo ní pé kó sì dúró sọ́dọ̀ mi kí n fi observe properly ma bẹ́ẹ̀ ni ma bẹ́ẹ̀ ni ma ah, <laughs> ẹ má worry kò sí wàhálà she will get right soonest oh, okay ma ẹ ṣe gan ni ma ẹ pẹ́ fún wa ma alright ẹ ó dọ̀ jẹ́ kí n gbé fún padà okay ma fine ma yeah. Okay, my Love you, ma. See you soon. <laughs> Bye, ma. Ọmọ mọ́ mi. In fact, ó ga. Wọ́n ti miss mi ni. I'm worried too. Mm. Hello. Um, irọ́ ni o. ẹ̀yin ọ̀tá méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ dúró ṣé surprise ló ní fún mi lélẹ̀ Daniela Alako she's never my friend. Hmm. gbogbo secondary school attitude yẹn sílẹ̀ kí ló ń ṣe ẹ̀ náà a máa ti dàgbà ah. ṣé fọ́ọ̀tù wa. inferiority complex ni ṣe wá o. Ah! ìwọ yìí ló jẹ́ pé tó bá yàn nínú uniform ẹ báyìí gẹ́gẹ́gẹ́ everyday driver ló tún máa ń wá drop ẹ ah, ó dẹ̀ mà wá náà bàjẹ́ lè wa nà ọmọ jẹ́ta náà yẹ̀ wò kọ́ lè mọ̀ pa àánú àjọ wa náà gbà ẹ́ níwọ̀n nìkan lọ́mọ bàbá olówó ọmọ fi yẹn lẹ̀. so nǹkan tó ṣe bẹ̀rẹ̀ sí ní gbẹ́rù mọ̀ pé gbogbo àwọn boys school ni mo ti fẹ́ tán nìyẹn. Hmm. so didn't she? èmi ò dáhùn ṣé ò fẹ́ wọn ni. èmi ó ti o. except wọlé eré ọ̀la. which wọlé. Uh, ah, the footballer ọmọ yẹn ní gàrí náà tánú. wọlé of all guys in school excuse me wọlé ti jẹ pé every now and then ó máa dọ̀tí á look rough bí he is not my guy. Eh, eh, what a world èmi eh, bìlìfù pé àti hmm, wọlé school kan náà ní UK àti lọ fún masters wa. really wọn ni kò tẹ̀sí kó má béèrè lọ́wọ́ mi. kò lè má béèrè ẹ because kò lè gbàgbé ẹ láéláé there was a time in e ss2 tó kọ lẹ́tà sí fọlápẹ́ and guess what ọ̀rẹ́ ọ̀rẹ́ wa jẹ bọ́tà ló bá gbé lẹ́tà ló bá lọ gbé fún ló bá lọ gbé fún mọ́mísí ni màmá bá já wa bá principal ní school hmm, trust me, mrs ọ̀nàbólú ó oh, oh, oh, na gbogbo fẹ́rẹ̀ jáde lórí wọlé níjọ́ta wí hmm. wait wait wait. so the minister pick up the day lẹ́yìn báyìí. kì í ṣe bẹ́ẹ̀ náà lọ títí. ẹ̀jẹ̀ no wonder he kept talking about you in fact ó sọ fún mi wípé ó òun apology. Hello. hello. Oh, this is Daniela from Nigeria. And please get back to me as soon as you get my message here. I have one of your lost but found friends here. Uh, Fọlápé Tẹ̀wọ̀gbàdé. Ah, mo on the streets of Aquatic Splendor. Bye, yeah. Who was that? Oh, Wally, of course. Eh, mo sure pé on drive or kó your face. So, like, guess message me, my friend. No, relationship bẹ̀rẹ̀. Eh? please please please i am not interested in any relationship now please abeg. that's why I um, um, ọ̀rẹ́ ọmọ ọgbọ́n tó ṣẹlẹ̀ it's a long story let's keep it for another day please okay. <sighs> okay. okay. Oh. Mm-hmm. oh <laughs> serious You are in anything ẹni tètè Of course, I'm going to an anyway, I'm happy for you. You really don't well for yourself now. I do well all You know, from time mi ò ní privilege bí ìwọ àti Daniela. Ṣé mọ̀ láti You know, ìgbà yẹn náà tá a kiri a lè rówó ra ìwé until now níbi tí mo wà yìí náà i'm still hustling. Eh? akọ̀dúpẹ́ lọ́wọ́ náà pé hustling ti mọ̀ mọ́ mi. ẹ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ náà at least everything work. Um, thanks for the call. Oh, you're welcome. But wait a minute. Ṣé o kọjú lọ síbi kan? Something like that. Yeah, okay then. No problem. Eh? talk to you later. Huh? All right. Then. Take care. Bye. All right. Bye. Who was that? And what's it Mm mm-hmm. Hey. Pam, pam, pam, pam. Ah, ọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni, mo wà pa. Àyíká ìṣẹ̀lẹ̀. Yeah, we're ready. Oh, Fala Mm, Umbo. Umbo. Okay. I'm sorry. Tolani, my cousin. Hi, Tolani, what's up? Hello. What's up? You want to <laughs> walk Ah, Daniela bow. Oh, all right. <laughs> Ṣẹ́kì. Oh, sorry. Ṣẹ́kì call. ò tí mi tèmi. Ẹ̀ Tọ́lá ni mi cousin mi. Kí ló ń ṣẹlẹ̀? What's going on? Oh, no worry, just nísòro. Um, madam, Ṣẹ́kì lórúkọ yín ni àbí Tọ́lá ni? Bíi ti báwo? Bẹ̀sì kí ló ń ṣàwọn gáìsì? Kí ló ń ṣẹlẹ̀? What's happening now? Kí ló ń ṣẹlẹ̀? Ah! He ended up in jail and all of few weeks in prison and ever since go to kú ẹni àti ọtí ìgbìmọ̀ the guy used to and ó tún promise láti marry. <sighs> So ni. I am highly disappointed in you. Kò sí Fúlásì wọlé yìí ta fún mi ní pé ọkọ àtẹ́sọ́nà ẹ̀jẹ̀ sílẹ̀ ó sá lọ. You know, I was so busy that I could, I couldn't. Oh my God. Ah! You did that to my own friend. Hmm. I was so foolish. I was ignorant. Mumu mú ọmọ yìí bí I did everything for her. Not to knowing pé òun àti Súnkọ́ mi ní ọtí ọmọ ti. Daniela, I was stupid. you. I am so, so sorry. Sorry. He, he threatened to drop me. And I was so scared of losing him. Only collaborating with him. So reason here. Eh? And at the end of the day, I lost everything. The money, the love, I lost everything. I am so, so sorry. Don't touch me.

gbádùn mi ó pè mí pé ìgbà tó lọ sórí ẹ̀mí ẹ̀ everyone ti rò kó eérú yorùbá kò sókè and luckily for us níbi àti ìwà náà wà um, náà. ẹ̀hẹ́ náà inú wa dùn bàjẹ́ àti ní ẹ̀ láti ń pè ní Fọlákẹ́ lẹ́yìn. That was a long time ago. um, um, Fọlákẹ́, wait a minute. Um, Ahora mi coco está Okay? Uh, Really? Uh, uh, okay, thank you. You're welcome. I, I have something. And I have some dessert. Okay, go ahead. You go ahead I love you. I love you too. Yeah. Hello? July 10, 2001. My dearest, sweetest, fondest, fantastic, extraordinary paragon of beauty, Folabe. I hope this letter meets you in a fabulous state of metabolism. If so, doxology. My principal aim of writing this letter to you is to gravitate your mind towards a matter of global and universal importance, which has been troubling my spirit, soul, and body. The matter is so important. Even as I am writing, my adrenaline is 100% on a Richter scale. My temperature is rising. The wind vane of my mind is pointing north, south, and east at the same time. The mirror in my eyes is only your divine image. Indeed, when I sleep, you are the one in my medulla oblongata, and I dream about you. I went into the sea in my dream, and I saw you, surrounded by H2O, and you, in your majesty, roar from the abdomen of the sea like Yemaja, the avatar of beauty. My Sunday school teacher once read from the old Book Ask, and you shall be given. Seek, and you shall find. And that we should knock, and it will be opened unto us. On this tenth day of the seventh month in the year of our Lord, 2001, I am asking, seeking, knocking at your door. My prayer is that thou should open so that thy servant can enter. I want to come to school every day and see your face before I see anyone else. I want you to be the sugar in my tea, the only fly in my ointment, the butter in my bread, the grey matter of my system, the oxygen in my head, the planet of my universe, the wall clock in my room, the conveyor belt of my soul. I pray that you realize the gargantuan nature of my predicament if you refuse, my life will be like tea without sugar, like a snow without shell, a Christmas goat without a horn. In fact, I will become an orphan. What is life if I can't wake up in the morning and behold your face? Please, for love, baby, let me be your Romeo. Make me the Adam of your Eve. According to Shakespeare, if music be the food of love, play on. I want to emphasize universally and responsibly that you are love itself. You are the metaphor, oxymoron, thesis, antithesis, irony, gerund, conjunction, and the adverb of love. At this juncture, let me also say that the geography of your body is a permanent hallelujah. Not from your body. Ammonia, urea, and I die. You are too beautiful for that. What I see in your body is milk and honey. At this juncture, brevity is the soul of wit. A stitch in time saves nine. Procrastination is the thief of time. An opportunity once lost can never be regained. Make hay while the sun shines. All that glitters is not gold. The journey of a thousand years begins with a step. What God has put together, let no man put asunder. To be a man is not an easy task. Even if God's time is the best, time waits for no one. A man without love is like a fish out of water. I know you are a sagacious lady. If you like the veracity of what I am saying, please just wink at me in the chemistry class later in the day. Then you would have made my day. Remember, love is between two people. Keep this letter away from your parents and any other. I remain your loyal, humble, fantastic admirer, You're such a naughty boy. You deceived me. You said it was your friend. Did you steal that letter from the principal? Oh my God. No. Or you wrote another one? Ah, too many questions, Folagbe. Don't keep a gentleman too long on his nails. You have any choice. No mother, no principal. Tamuva report their phone say. Auntie, say yes. Who's spoil the phone? People. Okay, okay. Yes. Yes! Yes! she actually said yes. Yes! wow. oh, Lest I forget, mo jẹ mọ́lá pọ́lọ́jì o rí fún peter ti di sípà fún. now everybody place your hand. I'm sorry. Pé wọ́n ló kọ̀ sí You wrote the letter to me. Ó mọ̀ ọkọ I'm sorry. <laughs> Uh, This calls for celebration. Yes! <laughs> Come on! Thank you. <laughs> Thank you. Yeah. Thank you. I love you. I am so glad. I am happy. I'm excited for being alive till today. Oh, celebrate. ńkọ́. Celebrate happy day. Friends ńkọ́. Celebrate happy day. Oh, I am so glad. I am happy. I'm excited. God has done it again in my life. mi dùn ó inú mi dùn ó ayọ̀ mi kún ó ayọ̀ mi kún ó ayọ̀ mi kún ó ayọ̀ mi kún ó ó yá tèmi ti dire ayọ̀ mi kún ó tèmi ti dire ayọ̀ mi kún ó. come and dance come and dance oh happy happy happy happy happy happy day ó yá tèmi ti dire tèmi ti dire ayọ̀ mi kún o. ayọ̀ mi kún o. ẹ bá mi yọ̀ o. ayọ̀ mi kún o. ẹ bá mi jó o. ayọ̀ o. ah I am so glad. I am so glad. I'm excited. I'm excited. inú mi dùn o. inú mi dùn o. tèmi ti di duong'